وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله أيها الناس فاعلموا أن الله تعالى قد أمر جميع الخلق بالتقوى الأولين والآخرين قال تعالى أو بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله وليا حميدا إن يشاء يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا ثم أما بعد فاعلم عباد الله أن الأمانة تشمل جميع الأمور التي يجب الوفاء بها وتشمل المعظمات التي يجب تركها والودائع والاوراق التي عند الناس والآمال التي تتولاها من شؤون الناس حتى جميع المعاملات حتى جميع المعاملات فكلها أمانة تسأل عنها يوم القيامة فإن الله تعالى قد أمر بأداء الأمانة فقد قال تعالى إن الله يأمركم أن تعدوا الأمانات إلى أهلها وإذا أقمت بين الناس أن تقوموا بالعدل إن الله نعم يعيدكم به إن الله كان سميعا بصيرا وقد نهى سبحانه وتعالى عن الخيانة فقال أيها فقال يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتقولوا أمانتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وقد أخبر النبي صلى الله عليه وسلم أن الخيانة من صفات المنافقين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أخرج البخاري ومسلم àfi orúkọ lẹ́wọ̀n bá fi wọ́n sọ kúrò lọ́dọ̀ ṣèǹtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí agbóbẹ̀rẹ̀ orúkọ bá wá ti yẹ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ohun ọba tí ó gbọ́dọ̀ wájú ohunkóhun lọ ọba tó ṣe pé a gbọ́dọ̀ ká ìrókú pẹ̀lú ṣíṣe tiẹ̀ lukápá tó wà ọba wo ni ọba tó ṣe pé ìkẹ́ rẹ̀ káàdì gbogbo àyíkàtà ìkẹ́ rẹ̀ ọ̀káàdì gbogbo خلق ما من خلق إلا أنه قد يستفيد لرحمته فسأل أكثر لك àyàtí kó ṣe pé yóò máa ṣàǹfààní nínú àánú ọlọ́run báyìí yóò máa ṣàǹfààní nínú òkè ọlọ́run báyìí kò bá àbá máa ọlọ́run bá wọn. ipò tó ń kólé ìkọyàn láàyò bóun bá ti dìrìn tó tí ò bá ti dìrìn ó yẹ kọ́mọ̀ ẹ̀ pé ọba àkan ní ti akẹ́kọ̀ọ́ tó ń pàdé ọba òjò tó ń fi rún ìmú láyé ọlọ́run ọba rán fi ń sáǹfààní tó ń fi lè máa rìn láyé àwọn kò ní tó ṣe pé òòrùn sábà jáde lọ́dọ̀ àwọn táwí ìnira ní fún wọn láti jáde láwọn àkókò kan torí wọ́n tiẹ̀ ó pa sí mọ́tò síta ẹni ka ìjọba síta náà ó sọ̀rọ̀ mọ́tò rẹ̀ ó sọ kọ́nọ́bọ̀ wà wà lọ náà àwọn orílẹ̀-èdè kan bẹ lágbàáyé o ò lè pa sí mọ́tò síta kọ sí jáde fẹ́ lọ́kẹ̀ kọ jáde kó o tó lè rí mọ́tò wọ̀ padà wàhálà ńlá lóde torí kẹ́ni gbàtọ́ mi kó ẹ̀fẹ̀ padà ó ti bá o lè dúró àwọn ọjọ́ kejì kọ́kọ́ lọ sí mọ́tò rẹ ó bá ti gbogbo àìsàn ó ti lè kéré tó ti dùn náà gbogbo ara ẹ̀ ọkọ̀ dà kó ó ti kọ́kọ́ lọ́wọ́ ó sì. ṣé ti àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn àwọn orílẹ̀-èdè kan bẹ lágbàáyé tó ṣe pé lórí bọ́ọ̀sì tá a sọ yìí ìyí bọ́ọ̀lẹ̀ nígbà tí wọ́n ń sí àpáta ńláńlá bọ́ọ̀lẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ yìí náà yẹ ti di lórí íńtánẹ́ẹ̀tì bó bá bọ́lú ilé ilé ń fàyà ni bó bọ́lú mọ́tò mọ́tò tẹ̀ ìlú láti mọ́tò bọ́ bó bọ́lú èèyàn kọjọ́ lọ́wọ́ pé torí pé kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní wọlé tàpátá ńláńlá ìyín sì ni ọlọ́wọ́ báyìí òun ló máa ti ń tẹ́ wa kò sẹ́yìn kan láyé bí kíkẹ́ ẹ̀yìn tó lọ rẹ̀ kò sẹ́yìn kan láyé.

gbogbo sikẹ́tà tó kò lè bá wa sọ̀rọ̀ ọ̀gbọ́n wa lọ. gbogbo àyíká lè bá wa sọ̀rọ̀ ọ̀gbọ́n wa lọ́wọ́. gbogbo èyíkéyìí tó kò lè máa ṣe wá sọ̀rọ̀ ọ̀gbọ́n wa lọ́wọ́. ọlọ́ọ̀bà àlejò ọlá ní ìṣẹ́ tí ó gbé jáde sí yánà. òun ò fún gbogbo ẹni tó bá tẹ̀lé tó wọ́n lọ́wọ́ wa. tó ti yàgò fún gbogbo òun ọ̀fẹ́ òun ọ̀fẹ́ tí wọ́n lọ́wọ́. abẹ́rẹ́ ọba àdìsọ́lá ọjọ́ náà dákúnjọ́ ṣe tọrọ ọ̀sẹ̀ àti ẹ̀wò. orúkọ náà ọba ilé làwọn wá sọ kúrò lọ́dọ̀ ṣe ìtọ́ ní ẹni ẹ̀kọ́ ẹni èké. àwọn ọba náà à ń yìn à ń wà ní olùrànlọ́wọ́ à ń wà à ń tẹ́lẹ̀ àwọn àwọn àní aláforíjì bẹ́ẹ̀ náà ni àwọn àní olùsọ́ ó fi àwọn ìlú yẹ̀ ní bẹ́ẹ̀ náà ni àwọn àmọ̀kọ́lọ́ ọba yọ ọ̀pá tó tó ní ọba àná ọbẹ̀ ní ọ̀gbọ́n ìhun náà lọ́ba lọ́la ọlọ́wọ́ bá ọ̀kan tó tó ní gbogbo ọ̀gbà ẹni àwọn bá wa máa ní ọ̀pá kan tó tí kápá màálù ọ̀pá kan tó tí ṣe kíni tí ìjà ipá màálù ẹ̀wọ̀n tó díwù. Ó ti rà wájú wípé táwa ní káàtì máa lò wá náà bọ́lá tó ti kẹ́kẹ́ sí díwù náà. Wípé ipa péré la dákọ̀ tí àwa ẹ̀dá ń gbà Mo tọ́wá jẹ́ níbẹ̀ náà àwọn aṣọ pé ọlọ́run ọba àlejò lánàá tó ti pọ̀ pa lọ. Torí pé tẹ̀síìrù náà ni àìsí títóbi àìsí tó àìsí kékeré pọ̀ ṣùgbọ́n òwe ní lọ́dọ̀ tí wọ́n táwọn máa bí ròyìn pé ẹnìkan tó bá tóbi ó lè pé ìtóbi rẹ̀ ó lè fi ń pọ̀ sí òkòkò nǹkan tó pọ̀ ṣùgbọ́n òwe kéré sọ́nà ọba wa gbogbo sọ́nà ọba wa ìwọ náà fojú wò fojú wo tí ń pọ̀ tó ṣé ìyàwó yẹn táwa ló sí ìlànà ẹ̀sọ́ nìkan ni àbí ìyàwó táwa ní àkúrẹ́ náà ló kó gọlẹ̀ àbáwá táwa ní àkúrẹ́ àbí àwọn tá a wà ní Ondo state lápapọ̀ kátó wá sọ nàìjíríà kátó wá sọ áfíríkà kátó wá sọ gbogbo àwọn kọ́ńtínẹ́ǹtì yòókù náà yàmá mùsùlùmí títóbi ọlọ́wọ́ bá yìí kọjá abáwọ̀ yẹn tó gbòòrò òun náà lọ́wọ́ bá lórí gbogbo oko àwọn amàmàdá ti bẹ́ẹ̀ o ọ̀wá lórí ojú ọlọ́ba kan kò lẹ́nìkan tí ó ta kò mú kò lẹ́nìkan tí ó wàá sọ ikú rẹ̀ nílé ní dàpọ̀ ìwọ náà lọ́ba ti bẹ́ẹ̀ ọba títí ti ṣiṣẹ́ pọ̀ tí ò lè rẹ̀ láéláé bẹ́ẹ̀ la màmá dájú káàdẹ́bí wa Muhammad ẹ̀rọ ọlọ́run ra ẹni o ìtẹ́ ìdí ọlọ́run kọ́ ọmọ bá ẹni náà kọ́ ọmọ bá wọn sọ̀rọ̀ bá rẹ̀ kọ́ ọmọ tó ti ara tẹ̀lé lánàá ẹ̀yẹ́ ọlọ́run ìjà lọ bẹ̀rù ọlọ́run gbogbo èèyàn ti sọ wa lọ bẹ̀rù ọlọ́run wá lọ pé àtẹ́tọ́nà pa gbogbo àwọn ìdá pátá ní ojú kábẹ́ẹ̀lì wọn lọ. bó ti pa àwọn tó ń sáájú wa náà láti ẹ̀yẹ́rẹ́ òkú láti tọ́nà òkú kí àlejò Muhammad sallallahu alaihi wasallam ìdílé ló jẹ́. ó pa àwọn tí wọ́n tẹ̀lé mọ́tẹ́ ó pa wọn láti bẹ́ẹ̀. ó pa àwọn tí wọ́n tẹ̀lé ànábì wa ó pa wọn láti bẹ́ẹ̀. òun pè ní àìsí bẹ́ẹ̀ náà ló pa ogun náà lábẹ́ o kí láàrín tó pa wá ó ní kí wọ́n páyà wọ́n náà wà náà bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa ìdí àti ẹ̀ náà láti ọ̀ káwa náà fẹ́ rò wọ́n lọ ká páyà ọlọ́wọ́ bá yìí lọ́kàn náà àti kọ̀kọ̀ ọlọ́wọ́ bá yìí wá ń sọ fún wa ní àlùkò hàn ó kọ́ sọ fún wa ká lè mọ̀ bóun ti tó ó ní gbogbo tí ń bẹ nínú sánmà pátá níní nǹkan ọ̀hún pé ta ló ní èdè ni mo ní ẹ̀rì àbáwọn ní láàmù yẹn mìlìkì ìyàtọ̀ wà tẹ̀síbí ẹ̀rì kéèyàn sọ pé èmi mo ní nǹkan yìí tẹ́lẹ̀ mi ò lè bá a dùn pé ta ní omi náà ní mẹ́jàre fúlọ́ gbogbo tí bẹnu sọ̀rọ̀ pátá àti sọ́mọ̀ òkú ọlọ́run bá lò ní. náà wá nìyẹn ètò ìdáríbẹ̀ ìyẹn ni pé bá a ti fẹ́ sí gbogbo kọ̀ọ̀kan máa lọ níbi tí fẹ́nu sọ́nà pátá òun ọlọ́ọ̀bá yìí náà ni pọ̀tù rẹ̀ wà lọ́rùn tọ́ba wo òun lòun ní kó wọ́n yọ tọ́ba wo òun lè ní kó mẹ́jọ tọ́ba wo òun lè ní kó ju ọ̀rọ̀ tọ́ba wo òun lè ní kó ju ọmọ rọ̀ ṣé bọ́kàlá sọ yìí sàábà nìkan bẹ tí ìyẹn bọ́lẹ̀ ìjọ mélòó kan tí ìdè bọ́lẹ̀ bọ́lẹ̀ bí àpáta ni. kọ̀ǹtó ilé náà wọ́ta lọ́wà ọwọ́ lọ́nà. gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ tó ń kó lè máa sọ ọ̀kẹ́ kọ̀ọ̀kan ìgbìyànjú ni. bọ́ bá wù ọ náà wọ́n bá lè sọ ọ́ láyé tí wọ́n rò yẹn lè má bẹ̀. tí wọ́n náà bá ń jẹ́ gbólóhùn tí wọ́n bá lò fún ọ̀nà ọmọ sáyẹ́ǹsì ọmọ tó wà náà sáyẹ́ǹsì lò náà o ẹni tó mọ sáyẹ́ǹsì débi fún ọmọ ìpé hàn bẹ́ẹ̀ bá fẹ́ ti lẹ́sì ààrẹ bómi bá dé omi èsì àpáta ṣùgbọ́n gbàgbé pé tàwa ìdásẹ̀dá nìyẹn tí wọ́n sọ pé afẹ́ ìka omi ìkan sí tó wá ti dúró lórí àpáta omi ìdúgbàpáta òkú òdòdó ṣùgbọ́n tó wá ẹ̀kọ́ lọ́nà ọkọ̀ òun fẹ́ bá ìtajà tí wọ́n wá sọ yín sọ àgbómi ah, lọ́sọ ẹ̀mọ́ wọ̀nyí gbogbo yẹn mọ̀ bọ̀ lórí àpáta ìtọ́lọ́ ọ̀bá kọ́ o ṣe ẹ̀gbẹ́ sáyẹ́ǹsì lórí àti sọ̀rọ̀ mo lè jẹ́ pọ́lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ oní sáyẹ́ǹsì náà sọ̀rọ̀ wọ́n lè sọ mi nígbà gbogbo ìjọba yóò sọ̀rọ̀ ẹ fi ìmọ̀ tí wọ́n mọ̀ ọ̀wọ̀ ìmọ̀ lóòótọ́ torí pé ọlọ́run bá lè sọlá fún wa ó ní kárẹ̀ǹtì lẹ́tì mí náà tó bá ti kẹ́kọ̀ọ́ lóòótọ́ àmọ́ tòun ti fẹ́ jẹ̀mọ́ ìmọ̀ àtẹ̀kọ́ta ń sọ yìí kò túmọ̀ sí pẹ́kẹ́lẹ́ kò túmọ̀ sí bọ́lá ọba àdéṣọ aláwọ̀ lè ètò padà jòwó bọ́lá ọba àdá tí ma ń yí ètò padà jòwó mo ti sọ fún wa pé a rí lọ́jọ́ kan tẹ́nìkan sọ fún wa pé òjò ọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ lẹ́nu ọ̀lọ́ yìí ọjọ́ tá a sọ yìí sọ́rí ó sọ òye o. bẹ́ẹ̀ni ó ní òṣèlú lónìí àwọn tí ó lè lọ àwọn tí wọ́n wẹ́dà yóò máa kàrà fún díẹ̀ díẹ̀ báyìí pàdé tó lẹ́nu ló ka jáde bí ọmọ lọ inú mọ́tò làwọn àti ọ̀rẹ́ tẹ̀lé ibi ń sọ̀rọ̀ ìwọ̀n ara ọmọdé ah, ah, ọmọ ọmọ bó

òjò sì bẹ̀rẹ̀ láti di aago mẹ́ta ọ̀pọ̀ yìí pẹ̀lú òkú ọlọ́run ojú owó ọ̀dá títí tí tó kẹ́kẹ́ aago méjì ọ̀sán sí mẹ́ta sí mẹ́ta ọ̀sán ó dà wọ́n ti tọ́jú àrí ìgbé zóòlà bá ń fèrè àti ìníjàmù ìjọlẹ̀ rẹ̀. jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́wọ́n bá yìí lọ́ba tí máa ń fètò bó ti wù òun lọ́ba alágbára òun lọ́ba tí máa ń fètò bó ti wù ú. ọlọ́wọ́ yìí olóhùn lòun darí sánà àti gbogbo ti mẹ́mẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ti mẹ́mẹ́ pátá ọwọ́ ni bẹ́ẹ̀ lòun ọlọ́wọ́ bá wọn òun tàbọ́lẹ̀ báwọn kan ti fún ní tíra dájú tó ṣe ti fún àwọn dájú tiwa bí àwọn wo bí àwọn bí àwọn fún wọn ní kékeré ti fún wọn ní ṣáájú kó tó fi àgbọ̀hánà láti bá àlẹ́ sallallahu alaihi wa sallam ọlọ́run wá sọ fún wa pé àṣẹ tó ń pa àwọn ilé ẹ̀ka bẹ̀rù wọn lọ́wọ́ ó fún wa láti wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ń pa èmi àti ẹ náà ọlọ́run ẹ wá wọ ọlọ́run tó pàṣẹ wọn ẹ wọ ọlọ́run tó pa ogun aláṣẹ tó wọn ọlọ́run tọ́ ọ̀pá ẹni tọ́ yẹ kọ́ ọ̀pá àkọ́ ẹ̀ lọ́ọ̀pá ikú wọn lọ́wọ́ ọba tó wúrú yàrá òun fún ọ òun lòun sọ fún ọlẹ́ẹ̀kan kó òun lòun ní sánà àti gbogbo tí ń bẹ́ẹ̀ àti ìgbà ayé ètò rẹ̀ òun lòun ní ilẹ̀ tó ń tẹ̀ ẹ̀ òun kò lókè òun lọ́wọ́ ọba lòun ní òkè tó ti ń kó òun ní ilẹ̀ òun lọ́wọ́ ọba ilé òun ní ilẹ̀ tó ti rìn òun ọlọ́wọ́ bá yọ ọba tó rọrọ̀ ọba tí kò gbọdọ̀ máa yìí tí bá gbọdọ̀ máa dúpọ́ náà sọ nínú ayàtọ̀ ọba náà yìí ayàtọ̀ wa tẹ̀lé tó bá sì wù wọn lọ́wọ́ tó bá wù wọn lọ́wọ́ lọ́rọ̀ lè kó gbogbo lẹ̀ o tí bá ti àtẹ́wọ́ pàwọn àjọ àlẹ́ nínú oko lẹ̀ tó wọlé pa ogun rẹ̀ àjọ àlẹ́ nìkan ní oṣù bẹ́ẹ̀ fún wọn àjọ àlẹ́ nìkan ní oṣù bẹ́ẹ̀ tó bá ń ká inú kùránì lábí ní káwọn mùsùlùmí kọjá tí mùsùlùmí mọ kùránì ká bọ́ọ̀ bá tiẹ̀ mọ túmọ̀ rẹ̀ tí bọ́ọ̀ mọ̀wé ní kùránì oníwèé ńlé wọ́n náà máa káyà àdílé sí mẹ́ta lójúmọ́ kọmọ owó tó bá wù ú ní kó ipò lẹ́ẹ̀dúgbẹ́ yìí hàn gbogbo ọdún wọn ti wá àdínú tó lágídí tí ipò tó wà tó ń gbọ́ lójú tẹ́lẹ̀ kọ́ lọ wọ́n náà ọba fún ọ wá ń lè pé ta ní sọ̀rọ̀ ọ ní ọbẹ̀ náà ọba ọ ẹ̀yìn èèyàn bá lẹ̀ lọ́rọ̀ lè kó ipò o kódà tó sì fún àwọn ẹlòmíì wọ́n máa ń rẹ̀ lórí ìwà tó lóore ìwọ́n tó lóore kò wọ́n náà wáyé. Ìjọba òṣèlú ẹ̀kọ́ tó pọ̀ lẹ́bi ayé ẹ̀rọ kárakára yóò. Tí ẹ bá ń sọ̀rọ̀ sí ìtọ́ náà ti ṣe ìwọ́n náà tètè máa dáhùn o. Tí ẹ bá ti ń tẹ ọlẹ́kùn kòrò ìtọ́ náà wọ́n náà tètè máa ṣe wájú lágbára o. Torí tó bó olóòtú ọlọ́run bá a tó dùn wá o. Ojú ọ̀wá ti ọ̀. Kódà bó o lágbára jẹ́ àníyàn ló ń darí pẹ̀lú náà sọ̀pọ̀ ti dáadáa o. Pàpà jùlọ ní ìtọ́ náà ti ṣe wọ́n ń ṣe ìtàkọ́jà ní kọ̀míníìtì yìí náà nítorí wọn ọ̀ka tó fi ọ̀nà ọba ò sí ẹ má ṣe é ọ̀pọ̀ tí wọ́n lórí ẹ̀. wọ́n fẹ́ kún àdúgbò ṣe wọ́n fẹ́ la ọ̀nà wọ́n fẹ́ kún náà bákúrẹ́ ṣe náà bákúgbò. wọ́n bá wọn sọ tó dáa tó dáa tó jẹ́ àǹfààní gbogbogbò wọ́n náà lọ́wọ́ sí i bó lóun ṣe àwọn yóò ṣe yóò ti padà ojú wa sí ọ. wọ́n kọ̀ sọ́ àwọn máa wọ́n tún wá bú ọ lórí ẹ̀rú kan náà òun náà ní ká bàjẹ́ ìdílé ni o ẹ̀kọ́ ni bọ́ọ̀lù ọlọ́run ṣe nínú ṣé bá ti ní ọlọ́run ṣe jẹ́ dáadáa kan òun náà sọ̀kọ́ sílẹ̀ kódà kò sì pẹ̀lú àníyàn nìkan pẹ̀lú ohun ẹnu nìkan tí ó sì dọ́kàn rẹ lọ́ba lè ní sọ̀kọ́ sì lágbára rẹ ká torí pé olóòrùn ṣe ọlọ́run máa tó ti wá o ọlọ́run tó ń kó ọlọ́run gbogbo ẹ̀tọ́ ayé ọrọ̀ ayé ayé tó bẹ́ kó jọ òun ló lé ká tí òfin lè bẹ̀rù ọlọ́run ọlọ́run kọ́ lọ bẹ̀rẹ̀ sí ọrọ̀ ayé òun kan àti tọ̀ọ̀run ọwọ́ ọlọ́run wa ẹ̀wò kan ọlọ́run ti kó adáké yìí títa ayé náà ni ọbẹ̀ lówó lè fẹ́rẹ̀ owó wá náà wà náà tó wá ti láyé tí òjò rẹ̀ dùn wọn náà ṣe tò wọn náà wọn lọ náà ni kò ń fa abẹ́ ìjà ẹ̀kọ́ lélẹ́ ìfowó wa o apàdé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ní kí wọ́n tọ́ ọmọ tí mùsùlùmí ní kìí ní ẹ̀kọ́ torí kò wò ó pé ṣé wọ́n ti dá ọmọ ó ní lè ṣe àwọn kankan kò sí tó ní lè ṣe náà ìjà burú lọ wọ̀n yìí tó ní lè ṣe náà láburú. gbogbo ọtọ wa ti fẹ́ dúró lórí déédéé kò ọmọ kí wọ́n mú ọmọ ìsìláàmù yẹn gan làgbálẹ̀ rẹ̀ ìsìláàmù kan ló sì di ìsí ọlá kan ló sí ọlá torí gbogbo ọ̀rẹ́ gbogbo tó kálukú ti pátá lòókọ́ gbogbo kálukú ti o ń sọ̀rọ̀ ẹ àti tó wà tó kókó kan pátá làwọn náà kó sínú pàpà jùlọ owó tọ́lọ̀ bá ti pa wá láti ọ̀pẹ́ káfíé ẹ̀pẹ́ ṣíṣe rẹ̀ dandan ni fún wa àmánà ni o tó kó tó àtijọ́ dandan ẹsẹ̀ àmánà ni kákìrun kágbáwẹ̀ káṣe dáadáa sóbì káṣe dáadáa sọ́ma kíyàwó rẹ̀ fẹ́ẹ́ ti ọkọ ẹ̀ kí ọkọ náà má sábò fún kíyàwó kópa àwọn ìsan wọ̀nyí pátá ọ̀hán yẹn ni lórí wa àmánà ni o. bákan náà ọlọ́ni ẹ má jẹ yìí ẹ má jẹrẹ ẹlẹ́dẹ̀ ẹ má jajá ẹ ohun ẹtí fún alẹ́ ni táwọn èèyàn máa wọ́n máa sọ̀kọ̀sọ̀kọ̀ ṣe pé ni wọ́n jẹ ẹran tí wọn ò tú òkú fẹsẹ̀ ẹran ẹ má ẹran tó ẹ má ẹrí à ìsìlámù pọ̀ ẹ wọ àdúgbò táwa yìí bá kú bí ẹni tó dé àwọn tó wọ́n ti jẹ ẹni tó wọ́n kà àbẹ́ ìta ẹ̀rọ àwọn lẹ́kọ̀ọ́ kọ́kọ́ lọ́túnú ni o ìsìláàmù náà lọ́túnú ni o àbá ẹgbẹ́ wọ́n kájí ẹ̀ lọ́jú tó ń tàbí ẹ̀ lọ́jú ẹ bọ́lọ̀ ti fẹ́ náà lò bọ́lọ̀ ti fẹ́ kórí náà lórí oríṣi eléyìí jẹ́ máa mú kiri rẹ̀ ọlọ́wọ́ bá lè lọ́lá gbogbo tó ṣe lé ìwọ̀ yẹn pátá ẹ̀rí àmọ́ náà ni kájí náà sí kájí náà sí gédégédé gbogbo wọn wá fi pamọ́ sí ọ lọ́dọ̀ gbogbo àwọn ìwò àwọn èèyàn kan tó wà lọ́wọ́ rẹ gbogbo àwọn ọ̀rọ̀ kan tí wọ́n tó pamọ́ sí ọ lọ́wọ́ gbogbo àwọn iṣẹ́ kan tó ọkọ̀ àtẹ́nìkan ní ọba ń ṣe àbí ipò kan tí wọ́n fi ọ sí òdì wọn gbogbo ipò tó kálukú wá dì wọn bẹ̀rẹ̀ láti pé òun jẹ́ baálé ilé ipò kan ìlú náà o ipò pé baálé ilé ni ọ wọ bàbá ilé ipò tó wà ẹ́ wá yìí ipò tó ga jù lórílẹ̀-èdè wa lé ní nàìjíríà ọ̀nà ní president gbogbo ipò tó bá kú wá wà wọ́n ká lọ kà iṣẹ́ àmánà ni o tó ń tí ní wọ́n ṣe lórí ìdarí ọ̀rọ̀ àlámàrí ọmọ èèyàn gbogbo àlámàrí wọn báyìí ọwọ́ rẹ̀ lọ́wà ẹ̀rí gẹ́gẹ́ bó jẹ́ pé bàbá lé ilé gbogbo àlámàrí inú ilé ọwọ́ rẹ̀ lọ́wà wọ́n jẹun ni gbogbo àwọn kan bùkátà wọn ó béèrè lọ́wọ́ rẹ̀ káwá máa sọ ìlú ẹni tó jẹ́ olórí ìlú bẹ́ẹ̀ náà ni olórí ìpínlẹ̀ olórí orílẹ̀-èdè àti gbogbo tó kálukú náà tí kò tiẹ̀ náà o lọ́wọ́ ti kọ̀ọ̀kan wá báwo láti lè o ó fi gbogbo ọ̀rọ̀ abanirajà ni o ọjà tó ń ta àmánà ni o ọlọ́run ó lọ́wọ́ rẹ o àwọn ń pàmọ́ náà ni àwọn ni wọ́n fẹ́ ra nǹkan báyìí wọ́n ti fú ọkùnkà tán ọ pé wọ́n lọ ń ta nǹkan báyìí ń táwọn bìnrin rà lọ́dọ̀ rẹ̀ yìí. àwọn olówó ní wọ́n lọ nǹkan sí ẹlòmí o ọ̀tọ̀ ni tó mọ̀ fẹ́ ra ọ̀tọ̀ ni tó tà ó ṣe lé kó tó lọ tọ́ra ó ṣe lé tán kó tó lọ tọ́ra ó lè mú àbẹ́ rọrùn àti padà sí rà pẹ̀lú gbogbo wọn tó rí bẹ́ẹ̀ àmọ́ náà náà ló ṣe lófò yẹn o gbogbo àmàna pátá òun ti fi ní wọn béèrè lọ́wọ́ ti ẹlẹjọ gbọ́dọ̀ lè fi àwọn ọwọ́ akùnkùn òbí náà padà ẹyà ló ṣe Ọlọ́run tẹsán Ọlọ́run bá wọn bá àlẹ sọ ọlá tó pa wá láti ọ̀rọ̀ àmàna o ó sọ náà lùkọ́lá yìí pé dájúdájú òun Ọlọ́run òun pàṣẹ ká gbé àmàna fáwọn ẹni tí wọ́n ní o kódà bó ti sọ ọ lóbi kíkà gbogbo tọ́jú ọ̀rọ̀ ẹ̀yàn àmánà ni owó béèrè lọ́wọ́ rẹ̀ kájà káṣe ó yẹ káṣe o gbogbo tó ń dá jìnà sí àmánà ni o ká má débẹ̀ o gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó wà ní kàkánì rẹ̀ àmánà ni má jẹ́ má tiẹ̀ o ọlọ́run tó wá dá kan yọ lọ́tọ̀ ká lè mọ̀ bóun náà ti tó ká lè mọ̀ ìtò òun ẹ̀tọ́ náà bá fi dípò ká tó tóbi àbí ipò náà ó tún kó kéré tó ní dípò kan ni lọ́mọ̀ pàmò náà ńlá ni o ọlọ́run tó bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ̀rí tó fẹ́ yanjú arábọ̀ kan láàrin àwọn èèyàn o fẹ́ bá wọn ṣètò ẹ̀tọ́ kan láàrin àwọn èèyàn ọlọ́run ti ṣe déédéé lórí ẹ̀ o ṣe déédéé o má fà á lọ apá kan dá apá kan sí o má fà àwọn kan lẹ́tọ̀ọ́ wa kọ́ wá fi ẹ̀tọ́ sún àwọn kan o ẹ̀tọ́ ti yín nìyí gbáwọn eléyìí ọ̀lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ kí lẹ́sẹ̀ wọn ọ̀lẹ́sẹ̀ kẹta ọkọ̀ òwúrọ̀ ìdúgbò lánàá má fi ìyàtọ̀ láwo má fi àmánà má fi ráre o ọlọ́run ní kíni pa ọjọ́ dájọ́ láàrin àdájọ́ pẹ̀lú lédè o tùkọ́ náà wọn bá wà yìí ọlọ́run yẹn rẹ̀ olómọ́tì àlọ́ wọn ọlọ́run ọba tóun ń ṣèkìlọ̀ fún yín báyìí ẹ̀wù kan tó tọ́jọ́ fẹ́lẹ́ yìí torúkọ ń ṣèkìlọ̀ fún wa láyé kó tó ní wípé yóò bọ̀ bẹ́ẹ̀ sì lọ́wọ́ bá balẹ̀ tí ọlá ó pọ̀ fún wa níbi ká máa jàǹbá àmánà ó ti gbogbo ẹni tí ẹgbà ń gbọ́ lódodo òun pè é gbogbo àwọn tá a bá sàkọ́ wa tá a sì mọ̀ pé a bá òun ọlọ́run ló ń pè wá o ọlọ́run ẹ o ẹ má jàǹbá àmánà ànábì o ẹ má jàǹbá àmánà tá a o kí làmánà ọlọ́run ọlọ́run gbogbo àwọn gbogbo ẹ má ọlọ́run

wàhálà ni o kí ló dá àsopọ̀ àyà méjèèjì a rí pé àsopọ̀ àyà méjèèjì òun náà ni wípé nínú tí mélòó lè já bá àmà náà lẹ́nìí òun náà ni kọ́ fẹ́ kọ́rọ̀ jọ abẹ́rẹ́ta ọlọ́run wá ti tèmi tẹ̀lé pé tí tí ọtọ́ ọbẹ̀ kó jọ ni fún ọ <laughs> fìtínà ni tó pé díẹ̀ nú rẹ̀ kò ní tọ́ ó tún wá pọ̀ rẹ̀ náà ó sì kékeré inú e, kòtòkòtò náà lọ́mọ pariwo bó pọ̀ tó náà wọ́n rẹ̀ àbẹ́bí ló dáhùn rẹ̀ o àbẹ́bí ní ẹsẹ̀ wa ò kú òníwájú gbọ́gbìnà ìdáhùn tó lóun ti dájọ́ títí tó fi tèdúró báwo ló ti sọ sílé kan báwo ló ti sọ sílé lékì báwo ni one naira báwo ló ti di one thousand ó sì dúró rẹ̀ o làwọn àfáà ní wọ̀nbọ́ọ̀lì ọlọ́wọ́ àti rárá báwọn àfáà wa mọ̀mọ́ náà àfáà wa kan nígbà ju wá owó ìbá wọn ń sùn owó ìbá wọn ń sùn tí wọ́n bá tó tí wọ́n bá ní lọ́wọ́ kílè ó tó sún wọ́n bá wọn náà sanyẹnyẹ ìwádìí ń tiẹ̀ o tí wọ́n máa wò pé à wọ́n máa lọ sí ra ńlọ o. wọ́n fi fáwọn èèyàn ní o gbogbo àwọn ọmọlẹ́gbẹ́ wọn fẹ́ ní o àwọn ọmọlẹ́gbẹ́ ó tún mọ́ gbà ìtẹ́lọ́ wọn ní ilé-ẹgbẹ́ sàwùjọ àti sáwọn ẹmọ sí ìjọba náà ẹ̀yọ́ ọmọlẹ́gbẹ́ wọn ẹ̀dùn ụmụ ti àníṣẹ́ owó kankan òwe báwọn tó báwọn báwọn ti lọ́la tọ́lá ti wà lọ́wọ́ àwọn àwọn báwọn ti pín báwọn bá ti dúró rẹ̀ ti àwọn

yóò tọ́ ti tiẹ̀ torí kó lè wúlò bọ́mọ tiẹ̀. ọlọ́run ó ṣe dúró rẹ ọmọ rẹ ń ga dúkìá tó lọ fẹ́ kójọ yìí ìsínà ní bọ̀ lọ́mọ yìí pé eléyìí tó lẹ́sàn dáadáa òun náà ní ká láti ọlọ́run òun ní jẹ́ òun ló lẹ́sàn o ọlọ́run tó tẹ́ gbọ́ lódodo ọlọ́run tẹ́ bá òun ó sì kọ́ ìṣe yẹn òun náà bá lòun ní ọlá tó lọ́dọ̀ anábì anábì tó fi kámẹ̀ kéèyàn jẹ́ ẹni tí máa nínú ìròyìn bí o mùnáfìkì bá kọ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run kọ́dà ọlọ́run ọba àti sọ́lájà wọn tó mùnáfìkì nínú ìbàlẹ̀sàlẹ̀ nínú mẹ́rin ìdí ìgbélé mẹ́ta ìlàbẹ́ lò ó ní ojú ẹni tó jẹ́ mùnáàbìkì bó bá sọ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ogun ọ̀rọ̀ tọ́sọ̀ yẹ irọ́ náà ní ọ̀pọ̀ ọ̀rọ̀ bó bá tún sàdéhùn náà ẹ̀ẹ́ni pé ó yàpá àdéhùn abẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá kọ kàbalẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò jàǹbá yín bámọ̀ náà kan bá tọ́lọ́ rẹ̀ yóò jàǹbá yín abẹ́ẹ̀kan àdéhùn mẹ́nu sọ̀rọ̀ ìwọ́n wà sọ̀rọ̀ ẹni ká gbìyànjú ká mẹ́tẹ̀ ẹni tó mọ̀ jàmbá àmánà o allahumma khallisna min al-khiyana wa zakkin qulubana bil amanati wal iman الحمد لله الذي امر بالامانه ونهى عن الخيانة والصلاة والسلام على نبي الأمين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين رأوا الأمانة حق رعايتها وعلى جميع الأنبياء والمرسلين ونال أجمعين وبعد فاعلموا عباد الله أن الخيانة ظلم والظالمون نادمون عما قليل قال تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا قليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا فاعلم عباد الله أن رعاية الأمانات من صفات المؤمنين الذين وعدهم الله لا في الثوب والإكرام في الجنات قال تعالى والذين هم لأماناتهم وعالم رؤوف والذين هم على صلواتهم يحافظون أولئك هم الواردون الذين يرجون الفردوس هم فيها خالدون ada ọgbọ́n fún ọlọ́wọ́n ọba ọba tí ó pàṣẹ wípé ká mójútó àmà náà tó ti kọ̀ fún wa tó ti léwọ̀ fún wa ìmọ̀ ìjàmbá àmà náà ìkẹ́kẹ̀ẹ́ kọ́ ọba bá nàbí wa tọ́lá ọba àlejò ọlá tí gbogbo ayé náà ròyìn ẹ̀ ipò ẹni tó ti bọ̀ kàtàlà ànábì ẹni tó lámàá rẹ̀ ni. bákan náà ìfẹ́ ìfẹ́ ikọ́ wọn pẹ̀lú rẹ̀ ànábì fún ọba ara rẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn ẹ̀ka àwọn náà mú tó àmọ́ náà tí wọ́n sọ ọmọ jẹ tó sọ ìfẹ́ náà máa bá gbọ́ ànábì ọlá àti bá òṣìṣẹ́ kárí. ó kárí àwọn náà ẹ̀rú sìn ọlọ́run ẹjẹ́ àlọ́ mọ̀ yìí pé mo máa jàǹbá àmọ́ náà àbò tó tóbi ni o. gbogbo ikò tó ọba wà tó ò fi ẹ̀tọ́ ọkùnrin náà máa kọjá bá àmọ́ ni o. ọ̀tọ̀ ni kéèyàn wà nípò kó wá jẹ́ sí pé gbogbo tí ó wà níbi ipò yẹn àwọn ọlá bẹ̀ àwọn owó bẹ̀ àwọn àpọ́nlé bẹ̀ lọ wọ bí àti iṣẹ́ ipò yẹn lọ ó ti o ipò ọlá àpọ́nlé tó wà níbi ipò lọ́pọ̀lọpọ̀ sí o iṣẹ́ tó wà níbi ipò yẹn ọ̀pọ̀lọpọ̀ tó jùlẹ̀ ẹjá máa lọ kápá àwọn tó ṣáájú wa o tẹ́lá àwọn tó ṣáájú wa nínú kò nínú ọlágbàǹtọ̀ yìí wọ̀lọ́ì àwọn ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ ìlú papọ̀ o ó mọ̀ wọ́n ní wọ́n ti jẹ́ ọba tí wọ́n jẹ́ adájọ́ bí ọba ti ti lálẹ́ ẹ̀rí wọ́n wà fún ẹ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìlú ẹ̀rí wọ́n kàdù sí làálù tí wọ́n bá ti parí iṣẹ́ ìlú wọ́n kàdù sí làálù ni wọ́n ni wọ́n kàn ó Amẹ́ríkà ẹ̀wò ká nígbà tí ìsílà tí wọ́n bá sì lépo wọn ò ní sáàtì sí láti wú gbogbo ẹgbẹ́ lórí náà ni wọ́n wá bẹ́ẹ̀ jẹ̀mọ́ síbẹ̀ náà lórí àwọn olórí wa lẹ́yìn síbẹ̀ lórí lọ́dọ̀ àti wọn mójú létò wa síbẹ̀ náà lọ́dọ̀ wọn náà tó ẹ pé nǹkan jẹ̀mọ́ tí wọ́n kó sí ọlọ́dọ̀ tí wọ́n ní kó wà lọ́dọ̀ rẹ tó òun ń fà á ní tiẹ̀ ní àbí àǹfààní tó wúlò gbogbo jàmá gbogbo àwọn kẹta ń sọ yìí àwọn èèyàn fojú kéré o káwá ìjẹ́ sọ àwọn ẹni rè ṣáájú bá àti olùtẹ̀mí wọn lélẹ́yìí o ọ̀pọ̀rọ̀ lẹ́nìí pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ táwọn ohun wájọ ní ṣe bóun lẹ́nu ní ìyẹn nìkan ọgbọ́n sọ ní tiẹ̀ tí àwa la wà ń bẹ̀ àwa bá a kàn fi ọ̀rẹ́ tó kọ́ máa jẹ́ aṣojú wa ni gbogbo kò tọ́ bá wà àti ọbẹ̀ tó máa ṣàtìjọ orí wa ni. Gẹ́gẹ́ kọ́ ọmọ wa jẹ gàba lé wa lórí, kọ́ ọ máa lò ó ti wọ̀ ọ́. Balẹ̀lé tó ń sí ìyàwó rẹ̀ ló ti wọ̀ ọ́, ó ń kàkà ń ṣe wá ju ọlọ́. Ìyàwó rẹ̀ ti jẹ tó dáa, wọ́n sì mọ kó ti gbádùn ara rẹ̀ gbòòrò. Ọ̀gbọ́n ìfẹ́lá lè sọ́kùn ẹni ti gbádùn ara rẹ̀ gbòòrò. Bí àwọn olé àwọn ọmọ ọ̀tẹ́ tó dáa fún àwọn tó dáa mo sì ní àṣẹ tí ọwọ́ rẹ̀ gan ẹrù èyí ti pa àwọn ìyàwó lé nípa àwọn ọmọ ipò tó wà náà á gbé lápẹjú ẹni pé tó kéré jù nìyẹn bó làwọn abẹ sọ pẹ̀lú àwọn kò ńláńlá tó ti pàwọ̀ ẹ̀kọ́ gbogbo wa níbẹ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n ìdájú lò jẹ̀mọ́ mùsùlùmí gbogbo eléyìí àbòsí ni o àbòsí ni o ọlọ́run ní ká jìnà sí i ẹjọ́ wá lọ bẹ̀rẹ̀ tó gbogbo ẹni tó bá wá jẹ́ sí wípé ń jàǹbá àmọ́nà ni ká lọ bẹ̀rẹ̀ pé àbòsí ni o gbogbo alábòsí pátásì nìyẹn láìpẹ́ wọ́n sàbámọ̀ o ọlọ́wọ́ bá àdéṣọ́lá fún wọn àlùkò àlè wípé ọjọ́ ìgbèjì àlùkìlámà gbogbo alábòsí yóò máa jẹ̀ka yóò gbé kafẹ́ ni yóò gbé jẹ yóò máa wá sọ jáde pé yéé ó máa jẹ gbàmí o òṣìṣẹ́ tí láyé ó kí lọ mi ò gbọ́ kí lò ṣiṣẹ́ mi ò rí wà àti ìrẹ̀hún sọ́nà tó yẹ kí n sọ mi ò rí kìlọ̀ tó ń ṣe fún mi yẹn sí tó yẹ kí n gbájúmọ́ yóò tó pariwo fẹ́ gbà mí ó ti wá jẹ́ lágbájá ni mo bá rìn bí ẹ bá ti ṣe wà síta gbọ́ta aláàfẹ́ òun lọ́kàn dànù bá a bá láti gbọ́ kan tá a bá ń fi yírí ẹ̀ wò ó ti mọ ọ̀nà tó fi gbà fáìtì àtẹ́sìn wa kó bẹ́ẹ̀ bá a bá ti bá a rìn báyìí kò sí àṣà burú ìjọba ti bá a rìn ló ṣe dùnà ìjọba ti bá a rìn ló ṣe jẹkújẹ ìjọba ti bá a rìn ló kùnkùnkùn ìjọba ti bá a rìn gbogbo tọ́lọ̀ ni ẹ̀ máa ń ṣe tọ́jú àmàlà pẹ̀lú òde àwọn kábínẹ̀tì tó kálukú kó kó ọra àwọn ẹni tí ló kó ọra tí wọ́n ń ṣètò òbí tó rà lórí ètò ipò tó wà àwọn ẹni tí ló kọ́ ra ọlọ́run bá tó rẹ̀ lè ara wọn sábà máa ń wọn o tí wá jẹ́ báwọn eléyìí wọn yẹn láàyò o tí wá jẹ́ báwọn eléyìí lólóyè ni o tí wá jẹ́ báwọn eléyìí mínísítà tí ń lò o ti jẹ́ báwọn eléyìí àwọn gómìnà tá a jọ ti jọba ọ̀gbọ́n ẹ̀ lórí òun sábà máa tó rẹ̀ lè ara ló ń tẹ̀ka oníbámẹ́ o torí pé wọ́n máa rò kó o ti pàṣẹ láàbẹ̀rẹ̀ lọ́hùn pé ààbẹ̀ yìí náà ló ti ẹ̀kọ́ kálukú wọn náà kán lò ó tó wá jẹ́ dípẹ́tẹ̀ náà kan náà lájọ lò pẹ̀lú lágbájá lágbájá ló jẹ́ fáìdì ni nǹkan mà sí o ọlọ́run lọ sí ẹ̀ka abẹ́ tó gbẹ̀dà nìdí àná yóò wọ́n wá sọ pé lágbájá ló jẹ́ kó wọ́n kọnu kó wọ́n bá ti fẹ́ ṣe ìṣẹ̀kọ́ báyìí ojú òkú mọ́nà báyìí wà ó lè lé ìṣẹ́yà fẹ́ ṣe yẹn kò wúlò fún wa wo ò ti wá kọ́ òun ní máa ń gba ìyẹn sí ọlọ́run kó lára òun ọlọ́nígbà tó ń lọ wájé wá bá wọn ètò wọn máa sọ yìí o ètò ni wọ́n gbà fún wọn tẹ̀lé o ọlọ́jẹ <laughs> ti lọ gbà yìí pé kùtẹ ti láti wa bóun ó ṣe kó bá èèyàn náà lè bá ká o sọ fún yín kalẹ̀ fún kálukú wa náà ká mọ̀ yìí pé ọ̀tá wa tó ń fún ọgbẹ́ bá ti bó ti yẹ ẹjá lọ bàí pé ká fọ́ àmọ́ náà ká mójú tó wọ́n jẹ ká máa ká mójú ohun tó wà lóko wá nínú òun tá a máa fi ròyìn àwọn olùkọ́ náà wà gbọ́dọ̀ lòdò yìí kódà ìyẹn nìkan kọ́ àwọn wọ̀nyí lọ́wọ́ bá lè sọ lásàdé òun pé àlùjẹ́nà bìdáwò òun ni irú wọn wọ̀ ọlọ́run sọ ní àlùkò àìn tó wọ́n tún pa wọn lẹ́kọ̀ọ́ ìlú àlùjẹ́nà náà ọlọ́run ni ẹ̀rọ àwọn ẹni tí wọ́n mójú táwọn náà tí wọ́n sì sọ àdéhùn tá a gbélé wọn lọ́wọ́ àwọn ẹni tó ṣe wípé gbogbo ipò táàyàn wọ́n tí wọ́n jàmbá àmọ́nà bẹ̀ gbogbo àyè tí wọ́n wà gbogbo pàfipamọ́ gbogbo tí tí àmọ́nà pátábà sàlàyé rẹ̀ sáájú yẹn wọ́n mójútó dáadáa ọlọ́tún lé àwọn tá a sọ yìí àmọ́nà yìí nìkan kọ́ ìrún wọn náà kọ̀ láàyè wọ́n ń sọ ìrún wákàtí mọ́ra àwọn dáadáa ọlọ́ni àwọn tá yìí àwọn ẹni tí ó gbogbo ogún o àwọn ni wọ́n tó bá ìjẹ́ náà ti dáhùn wọ́n sì máa fẹ́ fẹ́ lọ pé jẹ̀má mùsùlùmí ẹ wà pa àdídí lẹ́nu ká sọ àdéhùn ká mójútó ká sọ àmánà tí wọ́n gbélé wa lọ́wọ́ lébi níwọ ẹ̀já mójútó àmánà o ká lè bàjẹ́ kan nàìjíríà ìjẹ́ náà ti dáhùn اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اعز ائمتنا ائمه المسلمين اللهم انصر ائمتنا ائمه المسلمين اللهم اشف مرضانا وارحم امواتنا وامنا في دولتنا دوله نيجيريا اللهم امنا في ولايتنا ولايه اردن اللهم امنا في بلدنا بلد وما ومجاورها سلامتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمة واجعلنا من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم إلى صلاته